أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد أتوقفون ونعبا أي سيكات قفانا محمد صلى الله عليه وسلم مكي بقو أن يوم أيام تي ونكالي ni kiki siyola assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ mo bá ẹnìkọ̀ọ̀kan wa dúpẹ́ pé àwọn inú àwọn tí yóò lè máa jókòó ìjókòó ní ààyè kan tí ó jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ti ròyìn oore àti ọlá tí ń bẹ fún àwọn tí wọ́n bá ń dúró náà ó lè pé. ìkẹ́ ọlọ́ọ̀ba yóò mọ ọkùn wọn dáró bẹ́ẹ̀ ni àánú ọlọ́ọ̀ba subhanahu wa yóò mọ wà pẹ̀lú wọn bákan náà ni ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala yóò sì máa rántí wọn ní ọ̀dọ̀ ara rẹ̀ àwọn òun náà ni àwọn náà ni àwọn tí wọ́n wà níbi tí wọ́n bá ti rántí àyè yìí ìjókòó kan nínú ìjókòó ìrántí kí tí ọlọ́run ní bẹ́ẹ̀nbẹ́ tí ó sọ ọlọ́run ní bẹ́ẹ̀nbẹ́ fún ẹni tí ó bá jókòó jókòó náà ọlọ́mọsà pẹ́kálí ẹni kọ̀ọ̀kan wa. ntí wọ́n ní kí n sọ̀rọ̀ lé lórí kí ó kájọ́ àwa létí lórí rẹ̀ òun náà ní tí a ń pè ní àsúnà máa ń yẹ súnà kí ni a pè ní súnà. súnà àní nítorí pé kọ́lájẹ́ ọ̀dọ̀ àwọn oní. Eh, àwọn àwọn tí wọ́n máa ń ṣe tí wọ́n máa sọ wọn nípa àwọn tarifat àwọn definition àwọn ọkọ lọ rẹrẹrẹ nínú lóra nínú àwọn tí wọ́n pè ní kọ̀wá ní sùn lóra tó lọ́rọ̀ bí yà ṣùgbọ́n ntí a ní bùkátà sí òní kí a rárá wa létí ká sì jọ fi ntí a ti mọ̀ tẹ́lẹ̀ ká rárá wa létí rẹ̀ ká sì tún jọ fi yíra wa sí i kò sí ta fẹ́ fi ọ̀rọ̀ ká máa lọ ní lóra rẹpẹtẹ kò sí ta fẹ́ fi ṣe ní kúrò ni pé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà a sọ nípa pé kí ni à ń pè ní súnà ní èdè tàbá sọ pé máa hiya súnà ní èdè wo kí ni ìtumọ̀ rẹ̀ àsúnà fi lóra tàbá sọ pé súnà nínú èdè ìtumọ̀ rẹ̀ ní àtọ̀rí ìkọ̀ àsúnà hiya àtọ̀rí ìkọ̀ ntaapẹ ní sunna òun náà ní ojú ọ̀nà òun náà ní ojú ọ̀nà mahmudatan kanat am madmuma yálà ó jẹ́ ojú ọ̀nà tó dáa ni o àbí ó jẹ́ ojú ọ̀nà tí kò dáa ẹ̀rí lórí eléyìí òun ni hadithi kan tí ó sọ yẹ pé man sanna hasana falahu ajruha. وأجر من عمل بها بعده من غير أن ينقص من أجورهم شيء ومن سن في الإسلام سنة سيئة كان عليه وزرها ووزر من عمل بها من بعده من غير أن ينقص من أوزارهم شيء ó sọ lọ́sọ̀ sára nínú hadith yìí ó ní tí a fi mọ̀ yẹn pé ń tán pè ní sunna ojú ọ̀nà kan ni àbí ìlànà kan yálà ọjọ́ ètò dáa ni o àbí ntí ò dáa ò ní súnà nínú èdè ó sì lọ sọ pé ẹnì yòówù tí ó bá fi ojú ọ̀nà kan lélẹ̀ nínú ìsìláàmù tí ó jẹ́ ojú ọ̀nà dáadáa sunnatan hasana yóò máa ní ládàá ojú ọ̀nà tí ó fi lélẹ̀ wọn tí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí tẹ̀lé ní orí ojú ọ̀nà tó fi lélẹ̀ náà. bákan náà láàdá yóò máa ní láàdá kó fi ojú ọ̀nà lélẹ̀ bẹ́ẹ̀ náà ni ó sì máa ní láàdá lórí gbogbo àwọn tó bá ní ojú ọ̀nà tí ó ti jẹ́ pé ẹ̀san tiẹ̀ tí ó máa gbà kò ní jẹ́ kí o tí wọ́n dínkù yóò kó fi ojú ọ̀nà lélẹ̀ yóò sì máa gbà nínú ẹ̀san àwọn tí wọ́n bá ní ojú ọ̀nà dáadáa ní ìdàkejì ó ń sẹ́ ọlọ́sọ pé mọ̀nsánà ní islam súnà kan sèyí à ẹ̀tọ́ ayé pé ó fi ojú ọ̀nà kan lélẹ̀ ní islam yìí náà tó jẹ́ ojú ọ̀nà yìí tí ò dáa yóò máa ní ẹsẹ̀ ojú ọ̀nà tó fi lélẹ̀ ń bákan náà gbogbo ẹni tó bá rin ojú ọ̀nà tó fi lélẹ̀ ń lẹ́yìn rẹ̀ yálà ńgbà tó wá tó wà láyé ni àbí ńgbà tí o bá papòdà tán gbogbo àwọn tó bá rin ojú ọ̀nà yóò tún máa gba ẹsẹ̀ wọn kó tiẹ̀ tó jẹ́ pé bóun ṣe ń gbẹ̀sẹ̀ kó fi ojú ọ̀nà lélẹ̀ bẹ́ẹ̀ náà ni ó tún mọ àwọn ìyún àwọn tí wọ́n ní ojú ọ̀nà báwọn náà ṣe ń gbẹ̀sẹ̀ ni wọ́n tún máa kọ́ nínú ẹ̀sẹ̀ tí wọ́n tún máa kọ́ sínú ẹ̀sẹ̀ tiẹ̀ tó sì jẹ́ pé ẹ̀sẹ̀ tiẹ̀ tí wọ́n máa gbà kò ní dín kù bẹ́ẹ̀ ni tiwọn àbí ìlànà yálà ó jẹ́ ní tí ó dáa ni o àbí ó jẹ́ ní tí kò dáa sunna nínú ìmọ̀ sẹ̀ríà àsunna hiya tariqatu nàbí sallallahu alayhi wa sallam wa ashabihi radiyallahu anhum ilman wa amala wa khuluqan wa shuluqan wa adaba n ta nínú ìmọ̀ sẹ̀ríà òun náà ní kíni òun náà ní ojú ọ̀nà àdàbíwá Muhammad sallallahu alaihi wasallam ìlànà tí ó ń ṣe ọlọ́run sọ̀lá fi lélẹ̀ ìlànà tó fi lélẹ̀ yìí òun náà ló sì fi kó àwọn sàábé rẹ̀ ìlànà tó ń ṣe ọlọ́run fi lélẹ̀ àti ti àwọn sọ̀hábà rẹ̀ rọ́bì ọlọ́run àdùn kí ọlọ́run bá máa yọ́nú sí gbogbo wọn ìlànà yìí ìlànà yìí níbi wíwá ìmọ̀ wọn ni o àbí bẹ́ẹ̀ kọ́ níbi iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe níṣẹ́ gbogbo ìlànà tó ṣe wọ́n sọ́nà lọ́sọ̀ sára ń ṣe àtàwọn sàárè rẹ̀ níbi ìwá ìmọ̀ níbi ìkọ́ ẹ̀kọ́ àti níbi tí wọ́n ń ṣe níṣẹ́ wàkólùkọ̀n bákan náà nínú ìhùwàsí wọn gbogbo ẹ̀ náà nínú súnà ń sọ́nà sọ̀rọ̀ sára mi bákan náà wọ̀sùlùkàn wọn àdàbà ẹ̀kọ́ wọn ẹ̀kọ́ tí ẹnì kọ̀ọ̀kan bí wọ́n ṣe máa hùwà bí wọ́n ṣe máa ṣe

ana alastu bi malikan emi ẹ ọba emi ìdánwò ụwa ọmọ obìnrin kan ní kọ́ pé ń jẹ alqadir bíi ká pé oúnjẹ kan kọ́ pé tá a yẹpẹrẹ bíi ká sọ pé gààrí ní ìsìn kéèyàn máa mu gààrí tí ò lè fi kankan mú pé ọmọ obìnrin kan pé mu nílùú maka ni òun láti ó ní ọjọ́ nìkan tó yẹ pé ó ní ìtẹríba ni nígbà tí ó sọ̀rọ̀ sọ̀sọ́nà tí ọdún tí ó wọ mẹ́kà tó ṣe fatihu mẹ́kà wọ́n ní lẹ́ni tí ń dúpẹ́ fún ọlọ́run ọba rẹ̀ tí sì yan ọlọ́run ọba rẹ̀ ó dorí kodò lórí ràkúnmí rẹ̀ tó yẹ pé orí rẹ̀ sì fẹ́ máa kan ẹ̀yìn ràkúnmí tàwádùn àníròbí subhanahu wa ta'ala lẹ́ni tí ń tẹríba fún ọlọ́run ọba rẹ̀ tó nínú àwọn ìwà oúnjẹ ọlọ́run ìṣòro sẹ́là táwọn ẹ̀ pé ìdáǹpẹ̀ ní súnú oúnjẹ ọlọ́run ìṣòro sẹ́là ó ní ìwà rẹ̀ àti ìṣesí rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ gbogbo ìṣesí rẹ̀ pátápátá ó ní súnà rẹ̀ èyí kì í wá ṣe pé ntí ó jẹ́ ntí ó ṣe ọlọ́sọ̀ sálàmù nìkan ṣe bí kò ṣe pé gbogbo ntí ó ṣe ọlọ́sọ̀ sálàmù ṣe tó sì fi kó àwọn sọ̀hábà rẹ̀ àwọn àwọn tí wọ́n bá lò àwọn sàábé rẹ̀ tí wọ́n bá lò tó yẹ pé wọ́n jáde ní ntànpé ní alimadrasato nubuwa ilé ẹ̀kọ́ oníṣẹ́ ọlọ́sọ̀rọ̀ sálà torí pé bí oníṣẹ́ ọlọ́run ṣe ṣe bóyìí ṣe hùwà gbogbo ń tó sọ ní ọ̀rọ̀ òun ni àwọn máa ń múlò níṣẹ́ tó ṣe níṣe òun ni a máa ń múlò ní ìṣe tó súnà oníṣẹ́ ọlọ́sọ̀rọ̀ sálà òun ni ìṣesí ìlànà àti ìṣesí oníṣẹ́ ọlọ́sọ̀rọ̀ sálà àti àwọn sàábé rẹ̀ yálà ní ìmọ̀ ni o ní iṣẹ́ ṣíṣe ni o àti ní ẹ̀kọ́ àti ní ìwà nínú sẹ̀ríà ní tí a ń pè ní súnà oṣù ọlọ́ọ̀ni sọ̀rọ̀ sọ́là bákan náà ẹnìkan nínú àwọn àfà ó sọ definition àsúnà fún wa ó ní hiya tariqatu nabi sallallahu alayhi wa sallam allati kana alayha huwa wa ashabuhu asalima mina shubuhat wa shabuhat sunna ohun ṣe ọlọ́run sọ̀rọ̀ sálàm ìlànà adáwọ̀ muhammad kíkẹ́ àti ọlọ́run ọmọ bá ó ní ojú ọ̀nà rẹ̀ àbí àwọn àṣesí rẹ̀ tí ó se nígbà ayé rẹ̀ bákan náà tí àwọn sọ̀hábà rẹ̀ àwọn sàábì rẹ̀ náà sì se nígbà ayé wọn àsálímà bílẹ̀ ṣùgbọ́n láti wọ̀ ṣàwà ojú ọ̀nà kan sì ní tọ́yẹ́ pé ó là kúrò nínú àwọn ìrújú ó sì là kúrò níbi àwọn ìfẹ́ ẹnu pé ní tí ọkàn mi bá fẹ́ òní ń ṣe eléyìí ò sínú ìlànà oṣù ọlọ́run kò sínú ìlànà àwọn sàábì rẹ̀ lọ́dẹ ọlọ́run wà nìbò ojú ọ̀nà wọn ó là kúrò ń bi ìrújú ntí wọn bá nínú tí wọn náà bá tẹ́sí rí inú ọ̀rọ̀ àdébò wọn sọ̀rọ̀ sọ́là ó ní àwọn sàábì ni wọ́n máa mú lò lẹ́sìn máa mú sẹ́níṣẹ́ bákan náà ni pé ó là kúrò ń bi àṣàwàd ìfẹ́ ẹnu àti mọ̀fẹ́mọ̀fẹ́ tó pé ọ̀tọ̀ ni tí alukuran sọ ọ̀tọ̀ ni tí súnà sọ èmi ò wá sọ pé à ntẹ̀mi ò sẹ̀nu ntòótọ́ ni pé a rí pé alukuran sọ bẹ́ẹ̀ àdìdì náà sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ntí ntẹ̀mi fẹ́ sẹ̀nu àbí èmi ò èmi ò àwọn ò tí ì tó ká ṣe báwọn fẹ́ pé yóò fi fẹ́ inú rẹ̀ tako ntí ọlọ́run bá ti tó jíṣẹ́ rẹ̀ sọ ìlànà ó ń ṣe ọlọ́run àti ìlànà táwọn sọ̀hábà rẹ̀ náà ti tẹ̀lé ọ́ là kúrò ní gbogbo àwọn kàtàkàtà tí amẹ́nubà yìí àbí ká sọ pé alùsùnà àwọn wo ni à ń pè ní onísùnà alùsùnà wal jamaa àwọn wo là ń pè bẹ́ẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà rẹ̀ orí ẹ̀sìn tí ó mọ́ kanga ntí wọ́n jẹ́ pé ọlọ́run bá sọ̀rọ̀ wọn tààlà ó fi rán anabi rẹ̀ òun ni wọ́n wà lójú ayé anabi àti lẹ́yìn rẹ̀ orí ẹ̀sìn tí ọlọ́run bá sọ̀rọ̀ náà tààlà fi rán ànábì rẹ̀ ó lé àwọn sàhábà wa gbogbo wọn wọ́n sì ń jẹ́ alùsùnà ṣùgbọ́n òun èé pera wọn ní alùsùnà ní ayé oṣù ọlọ́sọ̀ sálàm àti ní ayé àwọn sọ̀hábà ní ìbẹ̀rẹ̀ ayé àwọn sọ̀hábà tó wà lọ́wọ́ àléyìn kò sí ìtumọ̀ àbí kò sí táńpẹ̀lì mùsùtọ́dà pé àwọn kan ní alùsùnà wal jamaa pé àwọn kan ló ní sùnà ọ̀rọ̀ yìí kò tí ì jẹ jáde kí ló dé òbí jẹ jáde ni pé gbogbo àwọn èèyàn gbàdá mọ̀ pé ìlànà oṣù ọ̀nà sọ̀sọ́là náà ni wọ́n ń tẹ̀lé ntọ́nà bá bá fi lélẹ̀ tọ́nà bá fi rán òjíṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ sẹ́là ní ẹ̀sìn tó ń ṣe ọlọ́run sì fi mọ àwọn sọ̀hábà rẹ̀ òun náà ni gbogbo wọn ń ṣe ní ẹ̀sìn kò sí yàtọ̀ so wọn ò mọ̀ pé àwọn kan ní onísúnà àwọn kan ní í ṣe onísúnà so ìtumọ̀ pé àbí mùsùlùmí àlùsùnà kò tí ì jẹ jáde ní ayé oṣù ọlọ́run sọ̀rọ̀ sẹ́là àti ní ìbẹ̀rẹ̀ àsìkò àwọn sàábé láyé Abubakar àti láyé Umar kò sí mùsùlùmí pé àwọn kan ní alùsùnà pé àwọn kan lóní sùnà kò tí ì jẹ jáde kí ló sọ kò fa kí ọ̀rọ̀ nípa ká máa pe àwọn kan ní alùsùnà kí ni ó jẹ́ kí ló sọ kò fa kí ó jẹ jáde òun náà ni ìgbà tí àdánwò bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí al-ummatul àdéhùn àkọ́kọ́ onáàsì ni maktal Uthman radiyallahu anhu nígbà tí àwọn kan ṣe tí wọ́n dètè tí wọ́n ṣokùnfà ikú sàábé àrólé olùfinimọ̀lẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí a forúkọ rẹ̀ ní Uthman bin Affan ìgbà tí àwọn kan dètè tó yẹ pé ète wọn yìí ọlọ́run sì pé kó ṣiṣẹ́ tí ó ṣokùnfà ikú Umar bin ìgbà náà ni àdánwò lóríṣiríṣi ti bẹ̀rẹ̀ eléyìí ló wá ṣokùnfà kọjá pé àwọn èèyàn bẹ́ àwọn sọ̀hábà àwọn tí wọ́n kù ní àwọn àgbà sàábé ńgbà náà wọ́n sọ pé ó di dandan ní ìsìn ká ní kámọ̀ àwọn tí wọ́n jẹ́ onísùnà àwọn tí wọ́n ń tẹ̀lé ìlànà oṣù ọlọ́sùn lọ sálà àti ìlànà àwọn sàábé rẹ̀ èyí tí wọ́n fi lé wọn lọ́wọ́. bákan náà ká sì mọ̀ yàtọ̀ ká sì tẹ̀mí yíṣù láàrin rẹ̀ àti ìlànà àwọn táwọn pè ní oníbídà torí pé dọ́hara ti fitinà wà dọ́hara ti bídà àdádálẹ̀ nú ẹ̀sìn òun náà ti bẹ̀rẹ̀ nígbà náà àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí parọ́ mọ́ oṣù ọlọ́sùn lọ Ah, àwọn fírkọ̀ àwọn tá ń pè ní khawarij àti àwọn arọ́fídọ̀ àwọn tí wọ́n máa ń pe gbogbo ẹni tó bá ti dá kankan nínú Islam tí wọ́n sọ pé kèfèrí ni kìí mùsùlùmí mọ́ bákan náà ni àwọn tá ń pè ní rọ́fídọ̀ àwọn tó yẹ pé wọ́n pe aliyu àrólé olùfinimọ̀lẹ́ ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n ń pè ní ọlọ́run àwọn èèyàn yìí wọ́n ti dìde nígbà náà tó tó jẹ́ pé ìlànà tí ó yàtọ̀ sí ìlànà anábìwá Muhammad sallallahu alaihi wasallam òní wọ́n rìn lórí rẹ̀ ìdí nìyí tí àwọn sọ̀hábà tó wá dúró lórí pé a jẹ́ pé ọ̀ràn ẹ̀yàn nílé ìsìn ká mú ìta máa fi ṣe ìyàtọ̀ láàrin ẹni tó bá tẹ̀lé súnà oṣù ọlọ́run àtẹni tí ó tẹ̀lé súnà oṣù ọlọ́run ká máa mú wa ẹnìkan nínú àwọn tàbírin Ibn Sirin ó sọ yẹ pé لم يكونوا يسألون عن الإسناد فلما وقعت الفتنة قالوا سموا لنا رجالكم فينظر إلى أهل السنة فيؤخذ حديثهم وينظر إلى أهل البدع فلا يؤخذ حديثهم ابن سيرين nínú àwọn àfẹ́sì nínú àwọn tàbí àwọn àwọn sọ̀hábà níbẹ̀rẹ̀ ayé wọn wọn ma máa béèrè nígbà tó ń ṣe ọlọ́sọ̀ lọ tán wọn èyí máa bá sọ hadith kan lè sìn pé òun gbọ́ tí ń ṣe ọlọ́sọ̀ tí ó sọ báyìí báyìí gbà ni wọn èyí máa ta ni ta ló ti gbọ́ ẹni tó gbọ́ lọ́dọ̀ rẹ ta ló náà ti gbọ́ títí ó fi dọ́dọ̀ ṣe ọlọ́sọ̀ títí tí àdánwò pípa tí àwọn sọ̀hábà rí pé ó ti di dandan káwọn ọmọ béèrè káwọn ọmọ yàtọ̀ láàrin àwọn tí bá ń tẹ̀lé súnlọ ìsìn ọlọ àtàwọn tó yẹ pé wọ́n ń ṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn wọ́n á bẹ̀rẹ̀ sí máa béèrè ńgbà náà pé ẹni tó bá ti sọ àdéhùn tó wọ́n sọ pé sọ ibi tó ti gbọ́ sọ ibi tó ti rí sọ ẹni tó sọ fún ọ tí tó fi dé ọ̀dọ̀ oúnjẹ ọlọ́sọ̀ọ́lọ́ sálà tò gbólóhùn pé ká máa pe àwọn kan ní onísúnà ìgbà tí ọ hàn tó sì yẹ jáde òní yìí. nínú etí ó ṣe pàtàkì kí àfẹnubà gẹ́gẹ́ báyìí sọ fúnra pé kìí ṣe nípa kìí ṣe tí a ní bùkátà sí ń bì ní pé tààrífù súnà ní lóga aṣọ fúnra wa ní kúkúrú pé níta pè ní sunna nínú èdè pé òun náà ní ìlànà àbí ojú ọ̀nà àìsàn fúnra wa nínú sẹ̀rí pé nínú sẹ̀rí àwọn ìtumọ̀ sunna òun ni ìlànà anábìwá Muhammad sallallahu alaihi wasallam àti ìlànà àwọn sàábé rẹ̀ nínú sẹ́síse oní wọn àti ìhùwàsí wọn nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì kí á mẹ́nubà òun náà ni pé kí ni ojú ọ̀nà àwọn táwọn pè ní àlùsùn náà tá sọ yìí a sọ pé àwọn alùsùnà à ń pè àwọn kan ní alùsùnà ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí tí wọ́n lòyìn ìjẹ jáde òun náà nígbà tí àdánwò ṣẹlẹ̀ nínú umma islamiyya àwọn alùsùnà wọn táwọn pè ní alùsùnà yìí kí ni mọ́dàbí wọn kí ni ìlànà wọn kí ni tí wọ́n dúró lé lórí bóun ni a máa mọ̀ wọn pé ah, àwọn eléyìí onísùnà ni wọn àwọn eléyìí ohun òsínú àwọn onísùnà mọ́dàbí alùsùnà kọ́lẹ̀ sheikh islam ibn taymiyyah rahimahullah ta'ala ẹnìkan nú àwọn àfẹ́sìn àwọn àgbàfà nínú ẹ̀sìn islam ó sọ yẹ pé madhab ali sunna wal jama'a madhab qadim ma'ruf قبل أن يخلق الله أبا حنيفة ومالكا وشافعيا وأحمد فإنه مذهب الصحابة الذين تلقوه عن نبيهم ومن خالف ذلك كان مبتدعا كان مبتدعا عند أهل السنة والجماعة فإنهم متفقون على أن إجماع الصحابة حجة ومتنازعون في إجماع من بعدهم gbogbo kí o ti àkàlọ́ rẹpẹtẹ yìí ìtumọ̀ rẹ̀ ó ní pé ẹnìkan náà àwọn afẹ́ Sheikh Islam Ibn Taymiyyah ó sọ fún wa pé ìlànà àwọn onísùnà tí a sọ yìí madhhabu qadi ìlànà kan tí ó ti pẹ́ ni kí ni sì ni ìlànà náà òun náà ni ìlànà ó ti ọlọ́run sọlọ́lọ́ ọ̀hún ọ̀sẹ́là àti àwọn sàábì rẹ̀ àwọn tá à ń pè ní alùsùn náà nígbà tí fìtínà ṣẹlẹ̀ tá a rí pé àwọn kan ti àdáda lẹ̀ lọ ẹ̀sìn àwọn tí àwọn ọmọ ẹgbẹ́ wọn ń tẹ̀lé ìlànà oṣù ọlọ́pàá sọ́nà tó tẹ̀lé ìlànà àwọn sàábé rẹ̀ tí wọ́n bá láyé tí wọ́n bá lùgbà àwọn ni à ń pè ní alùsùn náà ìlànà àwọn alùsùn náà yìí òun náà ó ní ìlànà yìí ó ti ń bẹ tipẹ́tipẹ́ àtìgbà wo ni àtìgbà tí ó sọ̀rọ̀ sọ̀rọ̀ sára ti ń bẹ láyé tó jẹ́ pé àmọ́ tí wọ́n máa ń pe àwọn kan ní àlùsùn náà gbà náà àtìgbà náà ni ìlànà yẹn ti ń bẹ láyé torí pé òun náà ni ìlànà oṣù ọlọ́run sọ̀rọ̀ sára àti àwọn sàábì rẹ̀ kódà síwájú kí ọlọ́run tó pé ìmáàmù Abu Hanifa tó jẹ́ aláwọ̀kọ́nù àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tí a ń tẹ̀lé fíkì wọn mọ́dàbí wọn nínú fíkì nínú àgbọ̀yé ẹ̀sìn àti imam maliki àti imam shafi'i àti imam ahmed àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí kó tó di pé ọlọ́run ní kẹ́ni kọ̀ọ̀kan wọn wáyé táwọn pé àwọn àfáà sunna àwọn àfẹ́sì táǹtẹ̀lẹ́mọ́dà bí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ní gbogbo ayé àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni mọ́dàbí wọn nínú àgbọ́yé sì máa fi kéwù lórí ilẹ̀ jù kókó nípa àwọn èèyàn yìí wáyé ó ní ìlànà àwọn alùsùnà ní ti ń bẹ torí pé ìlànà ń ṣe ọlọ́sọ̀rọ̀ sọ́là àti ìlànà àwọn sàhábà rẹ̀ ó ní eléyìí òní ntí a pè ní madhab alisunna wàljamaa ìlànà wọn alisunna wàljamaa òun náà ni ìlànà anabi wa àti ìlànà àwọn sàábì rẹ̀ nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì jùlọ tí ó tún yẹ kí a mọ̀ nípa ọ̀rọ̀ súnà àsúnà àti tí ó so pọ̀ mọ́ ó ní pé manhajù talaqqi inda ahli sunnah wal jamaa'ah báwo ni àwọn táǹpẹ̀ ní ahli sunnah yìí bóò ni wọ́n ṣe máa ṣe istidlal kí ni wọ́n báwo ni wọ́n ṣe máa ṣe ẹ̀rí lórí ọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀dọ̀ wọn a rí i pé láyé lásìkò tá a wà yìí oríṣiríṣi jọ̀mọ́ ló ti pọ̀ ló sì ti jáde oríṣiríṣi fúra ní ti ń bẹ ṣùgbọ́n àwọn tá a pè ní alùsùn náà jọ̀mọ́ yìí ọ̀nà wo ló jẹ́ pé àwọn máa ń gbà tí wọ́n fi máa mọ̀ pé ìlànà tí ó ta mọ̀ pé ìlànà tí wọ́n tẹ̀lé ìlànà tí ọlọ́run ṣe ọlọ́run àti àwọn sọ̀hábà rẹ̀ ni. nígbà pẹ̀lú mẹ́nàdù tàlákì ó ní pé ǹjẹ́ àwọn èèyàn yìí wọ́n máa ṣe bí àwọn onísúnfí lápẹ̀júwe ní ìsìnyí nínú àwọn fẹ́rà tí wọ́n máa ṣe bí àwọn onísúnfí dáa pé ẹlòmíì owó kìrìhàn ní ìsìnyí ọ̀ṣẹ́ pé àdáfàní kọ́ndí àwọn bì í pé ẹ̀mí mi ọlọ́run bá mi bá mi sọ̀rọ̀ àbí ẹ̀mí mi bá mi sọ̀rọ̀ láti ọ̀dọ̀ ọlọ́run bá mi síbẹ̀ ni wọ́n máa ṣe bí àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ pé àwọn ńlá làá ní ìsìnyí àwọn sì rí lójú rẹ̀ pé ọlọ́run ní káwọn máa ṣe àsàlátù kan fún ànábì tó yàtọ̀ sí àsàlátù yìí tí ó jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó fi mọ àwọn sàábì rẹ̀ oríṣiríṣi àwọn ìlànà yìí ní ọ̀pọ̀ nínú àwọn fírkọ̀ nínú àwọn jàmáà lónìí ìrànràn tí ń bẹ láyé lónìí àwọn alùsùn wal jamaa ọ̀nà wo làwọn máa gbà ṣe istidlal ní a fi máa bá rí àwọn ẹ̀rí lórí tí wọ́n bá ń ṣe nínú ẹ̀sìn ṣé báwọn oníṣúbí yìí ṣe máa ṣe àti àwọn míì ni àbí yàtọ̀ manhaju tọ́lákì ẹ̀ńdà alùsùn wal adáwọ̀ kan nínú manhaju wọn ni pé kullu ma wafaqa al-kitabu wa sunna athbatuhu wa ma khalafahuma ìlànà tí àwọn alùsùnà tí wọ́n máa fi ń ṣe ẹ̀rí lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn ò ní pé gbogbo ohun tó bá ti bá ti rí tó bá ti rí rẹ̀ nínú tíra náà ba Al-Qur'an Karim àbàtúwù òní wọn fi rinlẹ̀ òní ọmọ jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ wọn níta bá rí nínú súnà òsè nínú tíra náà ba Al-Qur'an nítorí bá nínú tíra ọlọ́wọ́ bá alukur'an karim àti ní tíra bá nínú sunna anabi wa muhammad sallallahu alaihi wa àwọn hadithi rẹ̀ òun ni tí fi rinlẹ̀ ní ẹ̀sìn nítorí yàtọ̀ sí méjèèjì àwọn èsì lẹ́sìn ẹ̀rí àpèjúwe tá a mú wá lẹ́ẹ̀kan ẹnìkan ló ẹnìkan bá sọ fún kan fún mi obìnrin ni ó kan ọsọ kan fún un ni nǹkan ó ní ó sísá sọ pé òun lálàá ìgbà tó wọn lálàá ó lóun rí Sayyidatu Fatima oníṣẹ́dá Fatima wọn sọ fún un pé gbogbo àwọn ìjáàbù tí àwọn obìnrin ń wọ̀ nílé ayé lónìí o pé ìjáàbù yẹn ọ̀bá súnà nínú àkọ́kọ́ sọ̀rọ̀ náà ni wọ́n sẹ́là mú pé gbogbo ìjáàbù tí wọ́n wọ̀ lóde òní ọ̀bá súnà nínú àkọ́kọ́ sọ̀rọ̀ mú pé ìjáàbù tí wọ́n mọ̀ wọ̀ yẹ kí wọ́n mọ̀ wọ̀ bá súnà àdánù àkọ́kọ́ sọ̀rọ̀ sẹ́là mú bíròyìn rẹ̀ sí rí báyìí báyìí báyìí ọwọ́ àṣàlàyé rẹ̀ fún un ìlànà kan ní nínú àwọn tí àwọn jẹ̀mọ́ kan tí wọ́n máa tẹ̀lé tí wọ́n fi máa fi tí wọ́n pé wọ́n máa gba ẹ̀sìn wọn àbí tí wọ́n máa fi sẹ̀lẹ̀ lórí ẹ̀sìn wọn eléyìí sì pọ̀ láyé òde òní gẹ́gẹ́ bá a sọ nípa àwọn oníṣúfihàn bẹ́ẹ̀ náà ló wà lára àwọn fírkọ̀ lórí ìrànlọ́wọ́ inú àwọn fírkọ̀ tó yẹ pé inú àwọn fírkọ̀ tó jẹ jáde nínú ìsìláàmù ṣùgbọ́n ó yẹ kí ó yé wa pé àwọn ànábì ọlọ́run nìkan àwọn ló jẹ́ pé tí wọ́n bá ríran àbí tí wọ́n bá lálàá àlá wọn ó lè jẹ́ sẹ̀ríà fún àwa tí wọ́n rán wọn sí àwọn ànábì ọlọ́run nìkan olèléyìn ò lè ṣẹlẹ̀ sí ẹnì kan ò lè wo òkè hàn ní ìsìnkú sọ pé òun lálàá pé wọ́n fún un ní kinní kan àsàlátù kan òní ọ̀wà gbélé wa lọ́wọ́ ká máa ṣe kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àsàlátù tí ò bá ti jẹ́ pé ànábì wa sọ̀rọ̀ sọ́là ọ sọ fáwọn sàábé tí Abubakar nú àwọn àgbà sàábé àti Umar àti Uthman àti Ali tí wọn ò sì sọ pé òun sí òjíṣẹ́ Ọlọ́run sọ fún àwọn àdìgbà wọlé láíláí pé àsàlátù ni ìlànà yòówù tí ẹnìkan bá gbé wá lóde òní yálà ní sẹ́ńtúrù táwọn ẹni o àbí sẹ́ńtúrù tó síwájú rẹ̀ àbí sẹ́ńtúrù tí ò tí ì dé tí wọ́n sọ fún wa pé ìlànà báyìí àwọn rí gbọ́ tí àṣírẹ́rì kankan nínú àdídì ọ̀sẹ̀rẹ̀ ọ̀sẹ̀rẹ̀ àti nínú àlùkùránì kẹrim lórí ọ̀rọ̀ ẹ̀sìn àlè gbà wọlé bí ṣe wùlẹ̀ ọmọ tùnúkù ni pé ọ̀nà tí àwọn alùsùnà ti aṣọ yìí tí wọ́n máa gbà ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀nà wo ni òun náà ni pé tó bá rinlẹ̀ nínú tíra ọlọ́run bá lùkúrán kẹrin òun ni wọ́n máa mú lò ní òun ni wọ́n sì máa mú ṣe níṣẹ́ bákan náà tí wọ́n bá rinlẹ̀ nínú súnà ní Muhammad ẹlẹ́ẹ̀kejì la ma'suma indahum illa rasulullah sallallahu alaihi lọ́dọ̀ àwọn alùsùn kò sí ẹnì kankan tí ó jẹ́ tí ò lè ṣàṣìṣe àwọn alùsùnà là ń sọ fúnra wa yìí o ẹlẹ́ẹ̀kejì láàmà súnmọ̀ ẹ̀ńdáhùn ilà rasulullah sallallahu alaihi wasallam ìlànà wọn ni pé kò sẹ́ni kankan tí ò lè ṣàṣìṣe àyàfi òjíṣẹ́ ọlọ́run bákan náà ni àwọn ànábì tí wọ́n ti síwájú òjíṣẹ́ ọlọ́run ànábì ọ̀hún sallallahu alaihi wasallam la ismata illa lil anbiya alikamalu lillah wal ismatu bá nìkan lọ́ba tó pé àwọn ànábì tá a sọ yìí náà wọ́n máa ṣàṣìṣe ńgbà mi ṣùgbọ́n ọlọ́run bá máa tọ́ wọn sọ́nà torí pé tí bá kan tó bá yẹ pé ọlọ́run bá wọn tọ́ wọn sọ́nà a jẹ́ pé gbogbo àwa tí ọlọ́run rán wọn sí àwa náà máa kọ̀ntínù nípa àṣìṣe nu ní ìsìn bóyá pé láyé sálàm nígbà tí àwọn wọn ò gba ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ gbogbo ẹni tó bá yìí tó gba ẹ̀sìn wọn tó fi sùtà kàn ẹni tí wọn pa ń bẹ nínú wọn ẹni tí wọn fi yà jẹ tí wọn fi sọ pé ah, àná yi ṣẹ̀sìn yìí mọ́ nígbà tí nǹkan wá rí báyìí lọ́sọ̀ wọ́n ní wọ́n lọ bá lọ pé wò ni pé ó ṣẹ̀sìn wa níjọ́ kan àwa náà ó ṣẹ̀sìn tiẹ̀ kan ìwé eléyìí àdánwò kan ni tó bá anẹ́lùwà Muhammad sọ̀rọ̀ náà sọ̀rọ̀ ó ti wọ̀ ó náà wà wò pé bẹ́ẹ̀ mà tiẹ̀ ní kí wọ́n lè bá a gbà àwọn tó yẹ pé àwọn èèkàn èèkàn nínú rẹ̀ kò ní ṣe nìkan pé tẹ́nìkan bá gba ìsìláàmù nínú wọn èèyàn one thousand lè gba ìsìláàmù nípasẹ̀ rẹ̀ tó ń ṣe ọlọ́nà wa wò pé òótọ́ mà tiẹ̀ ní jẹ́ǹsẹ̀ tiwọn díẹ̀ káwọn náà lè bá àṣẹ tèmi díẹ̀ irú àwọn àṣìṣe nìyí ọlọ́run bá sọ̀rọ̀ wọn tààlà lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó ti tán òṣìṣẹ́ rẹ̀ sọ́dọ̀ ọ̀rọ̀ lọ́ba قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون wàlá àǹtùm ábìlú nà má ààbò sọ fún ọ pé mo pe ẹ̀yin kèwèrí ẹ̀yin tẹ́ kọtọ náà ìní sin tẹ́yìn sìn mo jẹ́ pé ẹ̀yin náà ní sin ẹ̀yin náà fẹ́ sin tẹ́yìn sìn ìní sin tẹ́yìn sìn láìláì àpèjúwe rẹ̀ nu pé alẹ́sùmá lè àǹbíyà gbogbo àṣìṣe kọ̀ọ̀kan tí ó bá ṣẹlẹ̀ pé àwọn ànábì ọlọ́run bá fẹ́ kó sínú ọlọ́run bá ṣùgbọ́n wọn tààrà yóò tọ̀ ọ́ sọ́nà lórí rẹ̀ àpèjúwe irú rẹ̀ ó náà ni abasa wàtàwálá anja ọ̀làmà ọkùnrin ọkùnrin afọ́jú kan ọwọ́ abọ́nsẹ́ ọ̀rọ̀ sọ́la tí ń ṣàwíyèlé kó fẹ́ gba ẹ̀sìn ọlọ́run ba ṣùgbọ́n àwọn ìkàn ìkàn náà àwọn ọkùnrin tí wọ́n wà lọ́dọ̀ oṣù ọlọ́run tó yẹ pé oṣù ọlọ́run ṣàwíyèlé pé káwọn ló lè bá gba ẹ̀sìn ó sì wò pé tí ẹ bá rí àwọn tí ẹ bá rí ọkùnrin afọ́jú yìí lọ́dọ̀ wọn ti mọ̀ pé àti àwọn tí wọn ti àwọn tí wọn ti láṣìṣe kan láwùjọ àwọn ẹni ẹgbẹ̀rẹ̀ láwùjọ àtàwọn ẹni ẹ ti ń tẹ̀lé òun ní fẹ́ gbà oṣù ọlọ́run wàá kọjú sí ọkùnrin afọ́jú yìí kí ni ọlọ́ọ̀bá sọ ọlọ́ọ̀bá tààlà sí ọlọ́ọ̀bá sọ ayé àlùkùránì kalẹ̀ fún abasa wàtàwálá ajá àwùrà lẹ́ni tí ó fi tọ́ òjíṣẹ́ rẹ̀ sí ọ̀nà tí sì ní tó ṣe lórí àṣìṣe tí ọbẹ̀ kó sí. ní kúrú ni pé nínú ìlànà àwọn táǹpẹ̀ ní alùsùnà ẹlẹ́ẹ̀kejì òun ni pé àwọn alùsùnà láàmà àṣùmọ̀ ẹ̀dáhùn ilá rasulullah wọ́n gbà pé kò sẹ́nìkan tí òun lè ṣe àṣìṣe àyàfi ànábì ọlọ́ọ̀ba kò sẹ́ni kan tí ò lè ṣàṣìṣe àyàfi ànábì ọlọ́run bá ànábì ọlọ́run tó bá ṣe àṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọlọ́run bó tọ́ sọ́nà tí ó sì kọ̀ rẹ̀ lórí àṣe tó ṣe nígbà tó yẹ pé mọ́nájú wọn nìyí eléyìí náà ló ṣokùnfà pé n ò ní kó sínú àwọn aburú àwọn aburú tó yẹ pé àwọn firak àtàwọn jẹ̀mọ́ míì tí wọ́n ti yẹ kúrò lórí ìlànà ti sunna tìlànà àdébàbọ̀ àwọn ìlànà tí àwọn aburú táwọn èèyàn ń kó sínú táwọn fírọ̀kù yìí kó sínú àwọn alùsùn náà ń lè kó sínú rẹ̀ láéláé torí pé wọ́n mọ̀ pé inú àwọn àfẹ́sìn alẹ́ nínú wọn tó yẹ pé ó lè ṣàṣìṣe ṣùgbọ́n tí wọ́n bá ti rí pé àṣìṣe rẹ̀ tó ṣe yìí tí wọ́n bá ti gbé òròyìn wáyé pé ah ọ̀tà ọ̀yà pàṣẹ tí ń bẹnu tí náà yọ̀ ọba àti súnà àdẹ́wọ̀n kó sọ̀rọ̀ sálà kó lè pé ah àṣìṣe ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ àbá yìí onísúnà tí wọ́n máa tẹ̀lé tí wọ́n fi máa sẹ̀lì lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn òní pé ìjùmọ̀ àwọn sáràfin sọ́ọ́lé ẹ̀ńdáwó hujjatu mulzima liman ba'dahu gbogbo ntí àwọn sàábé oníṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tí wọ́n bá fẹnu kò lé lórí wọ́n gbà wípé àwíjàre ni lọ́jẹ́ lọ́dọ̀ wọn àwíjàre ni pẹ́ẹ́pẹ́ ọ̀ràn yẹn sì ní kí gbogbo àwọn tí wọ́n wá lẹ́yìn wọn kí wọ́n máa tẹ̀lé àpèjúwe eléyìí ó ní pé àwọn sọ̀hábà nínú àwọn tí wọ́n fẹnu kò lé lórí ó ní jamul mushaf lójú ayé anáwó sallallahu sallam ó ń sọ ọlọ́run pa wọ́n láṣẹ pé kí wọ́n máa kọ ayé àlùbáàlù lẹ́kọ̀ọ́ táyà kan bá sọ̀kalẹ̀ ní ìsìn àbí tí sóra kan sọ̀kalẹ̀ wọ́n fi oṣù náà sọ fún àwọn apákan náà sọ àbí kí wọ́n mọ kọ́lẹ̀ ẹni tí ó kọ́ síbi ara egun ẹran ẹni tí ó kọ́ síbi ara egun ràkúnmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tí ó kọ́ sí ara awọ ẹran wọ́n sà mọ kọ́lẹ̀ ṣùgbọ́n wọn ò kójọ sójú kan kó wà nínú àlùkùránì bí ó sì wà ní odidi báyìí ní ìgbà náà kí ni ìfẹ́ tí wọ́n páyà láyé alukuran ò tí ì sọ̀kalẹ̀ tán kó pé lẹ́yìn ìgbà ní lójú lókùnrin ìgbà tí ó ń ṣe ọlọ́run sí mbẹ láyé alukuran ni wọ́n máa kọ̀tún láti máa sọ̀kalẹ̀ ni ìmọ̀ òde fúnra ni o àbí àwọn àyà ni o àbí àyà kan ni àbí àyà mẹ́wàá ni àbí bẹ́ẹ̀ àbí jù bẹ́ẹ̀ lọ àbí kọ́mọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó ń sọ̀rọ̀ sọ̀tàn papòdà tán ó ti dá lójú pé alukuran kankan ò lè sọ̀kalẹ̀ alukurani ti pé nígbà náà wọ́n fẹnu kò lórí pé kí wọ́n kó alukurani jọ sínú mushaf kan bó ṣe wà ní òde òde tó eléyìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ gbogbo àwọn tá a bá dé lẹ́yìn wọn a gbọ́dọ̀ mọ̀ pé ọ̀ràn yẹn ni ká tẹ̀lé tiwọn sí ká sì gba tiwọn sí wọlé lọ́dọ̀ wa torí pé àwọn ni wọ́n bá wọn ṣe ọlọ́run lùgbà àwọn ni wọ́n sì nífẹ̀ẹ́ wọn ṣe ọlọ́run jù gbogbo tí wọ́n bá jẹ́ oore ó ń ṣe ọlọ́run sọ̀sán ó ti tọ́ka wọn sí gbogbo ohun tí tó bá ti jẹ aburú pátápátá tó yẹ kí wọ́n sí ó ń ọlọ́run ó ti pè wọ́n sákèésí rẹ̀ pé kí wọ́n sí gbogbo àwọn nǹkan tí à ń sọ fúnra wa yìí òun ló ní ẹ̀rí nínú ọ̀rọ̀ àwọn àfa ṣùgbọ́n torí àsìkò ẹlẹ́ẹ̀kẹrin ó ní pé láàyò kẹrù ní ọ̀lẹ́ wà láàyò pàdé ilẹ̀ wọn èyí fi ọ̀rọ̀ kan rinlẹ̀ àbí kí wọ́n gbà wọlé ìgbìyànjú tẹ́nìkan bá sì ṣe wọn èyí gbà wọlé lọ́dọ̀ wọn àyàfi lẹ́yìn ìgbà tí wọn bá tó ń gbé sí ẹ̀gbẹ́ tí wọn lọ́rọ̀ bá subhanahu wa ta'ala àti sunna anabi wa muhammad sallallahu alaihi wa sallam bákan náà ìjùmọ̀ wàlẹ̀ ìjùmọ̀ ntí àwọn sàá sọ̀hábà àwọn sàá bí wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ àti wọn fẹ́ẹ́ lórí tí a bá rí i pé ìgbìyànjú yìí ọ̀yà pasí mẹ́tẹ̀ẹ̀ta ìtàn ajẹ́pẹ́ ẹ̀sìn ni lọ́dọ̀ wọn ní àpèjúwe ọ̀rọ̀ àsọ̀látù tí a sọ fúnra wa àbí pé àwọn ẹnìkan dé nìsín ọ̀sọ̀ yẹn pé nú àwọn àwọn àbí àwọn wọ́n ń pe obìnrin kan ní rọ́ọ̀bì inú àwọn pé àwọn èèyàn tó pé ó ṣe bí dà nínú ẹ̀sìn òní obìnrin yìí wà wọ́n ní bí ṣe máa yan lónìí o gbogbo náfìlà tí wọ́n yẹ lónìí orí ìdúró ni ó sá wà gbogbo náfìlà rẹ̀ lónìí o orí ìdúró ni ó wà tó bá dọ̀la orí rùkú ni gbogbo náfìlà rẹ̀ tí wọ́n yàn lọ́kàn rùkú ni gbogbo bóyá wákàtí kan ni wákàtí méjì ni ojú bẹ́ẹ̀ lọ́nà òfin yẹn ni orí rùkú ni ó wà tó jọ́mi yóò tún mú sujúd eléyìí a mọ̀ pé àdádálẹ̀ nínú ẹ̀sìn ni nítorí mú wá yìí bóò ni a sì mọ̀ pé àdádálẹ̀ nínú ẹ̀sìn ni òní pé kágbésẹ́gbẹ́ tí ọlọ́run bá àlùkùránì kẹrin bákan náà kágbésẹ́gbẹ́ súnà lẹ́nu ọ̀hánmà sọ̀rọ̀ àdúrà sẹ́là bákan náà kágbésẹ́gbẹ́ ìjùmọ̀ sọ̀hábà ntí àwọn sọ̀hábà ń sọ̀rọ̀ sọ̀sọ̀rọ̀ tí wọ́n pa síbá wọn síbó sọ̀nà sọ̀sán ti máa yan náfìlà rẹ̀ ni síbá wọn sàbẹ̀ rẹ̀ sí máa yan náfìlà wọn nìyí àbí bẹ́ẹ̀ kọ́ tó bá yẹ gbọ́ wà níbàámu pẹ̀lú bó sọ̀nà sọ̀sán ti sẹ̀sìn rẹ̀ bó ṣe yan náfìlà rẹ̀ àti báwọn sọ̀hábà rẹ̀ ṣe ṣe àmọ̀ ìwé súnà ni àbí ìlànà oṣù ọlọ́run ni tó bá yẹ kó ti yapa sí àmọ̀ pé kì í ṣe ìlànà oṣù ọlọ́run sọ̀rọ̀ tó eléyìí ni ẹlẹ́ẹ̀kẹrin wọn àbínú àwọn ẹ̀sìn àbínú àwọn ìgbìyànjú tí ẹnìkan bá ti nínú ẹ̀sìn àyàfi lẹ́yìn ìgbà tí a bá rí pé ọ̀tá fún alùpùpù kẹrin kò sì takò súnà lẹ́wọ̀n àkọ́mọ̀ ìṣọ̀lọ́ sẹ́nà kò sì takò ìṣesí àwọn sàábé. ẹlẹ́ẹ̀kẹrin láàyò àrídùn al-Qur'an wa sunna bi aqlin aw ra'yin aw qiyas. wọ́n yẹ takò náà láàyè wà àrùdó ní Qur'an wà sún bí aklin àwọn ráyìn àwọn kìyàs wọ́n yẹ tako ntọ́wà ní alukur'an karim àti sunna ní wa Muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lú làákàyè wọn àwọn yẹ tako ní àsìkò tá a wà yìí àwọn náà rí i pé ń ṣẹlẹ̀ dáadáa ẹ̀ tó bá súnmọ́ àwọn àwọn alákọ̀wé mùsùlùmí yẹn ẹlòmíì lè wò nínú ilé ọmọ sọ́nà pé ah bẹ́ẹ̀ lásìkò táwọn ayé ó yẹ kí ọlọ́run gan ti mọ̀ pé àwọn assignment pọ̀ fún yàn tàbí five times a day ká máa kírun ó ti pọ̀ jù náà so èyàn fi làákà yẹrẹ tako tó wà ní àlùfáà kẹrì àti tó wà ní sunna ó ṣe ọlọ́sọ̀ ọlọ́sọ̀lá nìyí àdékẹ́yìn ọ̀wọ̀ pé ah, how come kò possible now kọ́ lọ pé kọ́mìnrin máa bójú at this time ní twenty first century kò possible now eléyìí òyìn ò lè sínú sunna now ìṣesí àwọn lọ́gbọ́n nìyẹn náà làákà rẹ̀ ní fi ń dájọ́ yẹn ìtí sì ń jẹ́ ẹ̀sìn máa jẹ́ àfi Qur'an wa sunna ìtí ń jẹ́ ẹ̀sìn ní tó wà nínú Al-Qur'an Karim tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sì ṣàlàyé rẹ̀ fún wa nínú súnà rẹ̀ táwọn sọ̀hábà rẹ̀ náà sì gbọ́ yé tí wọ́n sálẹ̀ fáwọn tá a wà lẹ́yìn wọn ìtí ń jẹ́ ẹ̀sìn lọ kì í ṣe pé tá bá fi làákà ẹ̀rọ àbí tá bá fi ọmọ orí wa rọ̀ so ìlànà àwọn alùsùn náà ni pé wọn yẹn fi làákà yìí wọn àti ọgbọ́n orí wọn wọn yẹn fi takò tọ́ wà nù Al-Qur'an Karim àti sunna anabi Muhammad sallallahu alaihi wasallam. nínú àwọn tí eh, ẹnu ẹlẹ́ẹ̀kẹfà oní pé al-jama'a indahum fi dunya wal akhirah kí ló ń fi àwọn onísúnà yìí ní al-sunna wal jama'a àwọn èèyàn dáhùn sórí tó ní pé àwọn ni wọ́n tẹ̀lé súnà ẹ̀dùn wà lọ́kànlá sọ̀lá lọ́sọ̀lá à ń sì pè wọ́n ní àlùjọ̀mọ́ àtúrí pé àwọn ni wọ́n nífẹ̀ẹ́ sí kí àwùjọ mùsùlùmí wọn máa wà ní ọ̀kan àwọn ní gbogbo ìgbìyànjú wọn tí wọ́n ṣe lórí ẹ̀sìn lórí bó ti jẹ́ pé àwùjọ mùsùlùmí wọn máa wà ní ọ̀kan òun ni ìgbìyànjú wọn ìdí ni ìtàbí pè wàjẹ̀mọ́ nínú àwọn ìlànà wọn wá ní pé àjẹmọ́ indahum manatu najat fi dunya wal akhirah kí àwùjọ mùsùlùmí ọ wà lọ́kan kí àjọṣepọ̀ ìfọwọ́sowọ́pọ̀ sì wà láàrin àwọn mùsùlùmí wọ́n gbà pé òun ní ọ̀nà tí yóò òun ní ọ̀nà kan òní ọ̀ iya manatu nàjà fi dúnìá wọn àkàrọ̀ òní ọ̀nà kan tí wọ́n ṣokùnfà kí àwọn mùsùlùmí wọn là kí wọ́n sì jèrè láyé yìí ni o àti ní ọ̀run táwọn náà bá wò lásìkò tá a wà yìí a rí i pé àdúwàlù òròbíyà àwọn western world bàbá jùlọ amẹ́ríkà ní ìsinyìí àbí nígbà tí amẹ́ríkà di tí wọ́n fara mọ́ àwọn kan tí wọ́n dá tí wọ́n pè ní eh, alhelful atlasi tí wọ́n dá sílẹ̀ àwọn eh, European countries náà bíi Britain bíi France bíi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìlú wa àbí Italy àwọn náà wò pé ó yẹ káwọn náà dá táwọn European Union sílẹ̀ so wọ́n sì dá European Union sílẹ̀ á rí i pé duwalo káfíra àwọn ìlú kèfèrí wọ́n wọ́n náà ìfọwọ́sowọ́pọ̀ láàrin ara wọn kí ló wá ṣe àwọn tó yẹ pé ẹ̀sìn wa gangan ló pèpè sí kí ìfọwọ́sowọ́pọ̀ wọn wa láàrin àwọn mùsùlùmí tó nínú ìlànà àwọn alùsùnà àjẹmọ́ àwọn ni pé wọ́n nígbàgbọ́ sí pé kí àwùjọ mùsùlùmí ọmọ wà ní ọ̀kan kí ìfọwọ́sowọ́pọ̀ sì máa wà láàrin àwọn mùsùlùmí oní tí ó ṣokùnfà oríire tí ó ṣokùnfà kí wọ́n jèrè káwọn mùsùlùmí jèrè ní ayé àti ní wa omi táwọn alimalami alaama lè ali sunna wal jamaa àwọn nǹkan tí a fi máa dá àwọn ali sunna wal jamaa a fi máa dá àwọn mọ̀ eléyìí yóò rí bẹ́ẹ̀ nítorí pé gbogbo àwọn tí wọ́n máa ṣe táwọn pè ní ìdíhà ìdíhà òsúnlẹ̀ tí wọ́n máa kílèmù pé onísúnlẹ̀ làwọn àbí pé alùsúnlẹ̀ jamaa àdí àwọn wọ́n pọ̀ rẹpẹtẹ àfáàfẹ́ ẹnìkan ló àwọn àfáà lákìdá ó ní alukur'an ẹ̀ńdà jahmiya jahmi wà ẹ̀ńdà mọ̀tẹ́sílẹ̀ mọ̀tẹ́sílẹ̀ gbogbo èèyàn ló jẹ́ pé ntí bá ń rí ó lè mú ayé alukur'an ó sì lè mú hadithi kó lò láti fi ṣètẹ̀lé ìfẹ́ ẹnu rẹ̀ gbogbo ìtawà náà rí láwùjọ wa yìí nìsín pé àwọn kan sọ ẹni káàkiri sí pé ẹni tó bá ti fa tẹ̀sùbá o kèfèrí ni wọ́n sì mẹ́rin wá pé kúlù bí dá dọ̀là àlà ẹ dákun sí bẹ́ẹ̀ níbí sí bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ àwọn sàábé sí bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ àwọn àfẹ́sì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn masáìlì ní gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀sìn yìí àwọn àfáà ti sọ̀rọ̀ tó ti sọ̀rọ̀ lórí rẹ̀ ó ti parí ntọ́ yẹ ntọ́jọ́ náà yẹ fún wa ni pé ká lọ wo ọ̀rọ̀ àwọn àfa àkàkà ká sì gbọ́ yé ká tó máa sọ̀rọ̀ kì í sì pé a fìfẹ́ lóru tiwa dá nǹkan mí sílẹ̀ tó ní kúrú ni àwọn tí wọ́n ń claim pé alùsùn náà làwọn wọ́n pọ̀ rẹpẹtẹ lórí ìrànlọ́ láwùjọ tá a wà yìí báyìí lásìkò àwọn sọ̀hábà lẹ́yìn ìgbà tó sọ́nà sọ̀sánà ti lọ tán ó ní àwọn yẹ̀yí bẹ̀rẹ̀ sí hàn àwọn àwárí àwọn rọ́fídọ̀ àwọn jàmíyà àwọn mọ̀tẹ́sílà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fẹ́ẹ́ pé oníkálukú wọn àwọn náà máa claim pé alùsùn náà làwọn ṣùgbọ́n kí láà máa fi dá àwọn alùsùn náà wàjẹ̀má kí láà nínú àwọn alimọ̀láhìlì làámà ní alùsùnà táàbù máa dá àwọn alùsùnà mà ó ní pé alùsùnà yẹjùmọ̀ àwọn náà àdéhùn ilman wa amala wa dọ́hìrà wa báàdínà àwọn táwọn ní alùsùnà ẹ̀sìn lọ́dọ̀ wọn ẹ̀sìn ní ọ̀dọ̀ tiwọn ilman wa amala ntí wọn bá rí kà nínú alukoran kẹrin tí wọn sì rí kà nínú sunna wọn ṣe ọlọsọ sálà tí wọn sì gbọ́ bákan náà amala wọ́n rí nínú òsè oríṣi ọlọ́run sọ́là tí wọ́n sì rí nínú òsè àwọn sàábé báwọn sọ̀hábà ti gbọ́ alukurani yìí tí wọ́n ti gbọ́ sínú òsè ọlọ́run òní wọ́n máa gbọ́ ẹ̀sìn yìí lọ́dọ̀ tara wọn. bákan náà bá ìdí ń jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ wọn àwọn ìpínlẹ̀ eh, kankan ní ara wọn àwọn èsì báwọn yẹ̀dùmọ̀ àwọn ọ̀nà tí dọ́ọ̀hìnrà wọn bá àtẹnà bó ti jẹ́ pé ẹ̀sìn lọ́dọ̀ wọn bó ti jẹ́ pé wọ́n ní ìgbàgbọ́ nínú ọkàn bẹ́ẹ̀ ni tí wọ́n máa ṣe ń sẹ́ ni wọ́n máa jẹ́rìí sí pé tòótọ́ wọ́n ní ìgbàgbọ́ ليس الإيمان بالتمني ولا بالتحلي ولكن ما وقر في القلوب وصدقته الأعمال ǹ tí a ń pè ní ìmánì ìgbàgbọ́ kì í ṣe pé ara aṣọ ló wà àbí pé kálí rògbòn òun ló wà àbí pé kéde kan kí wọ́n rí ní ìsìnká pé ah mọ̀ṣálá tó bá rí ní báyìí sùnní ni ní sùsáàkì ní ṣòkòtò rẹ̀ àbí ní sùsáàkì ní jàlámíà rẹ̀ kìí ṣe ìròyìn táwọn ní ẹ̀sìn àbí kìí ṣe ìròyìn táwọn ní ìmánì walakin mà wà padà fìlà pẹ̀lú ọ̀sọ̀ ìjà ọ̀tún làwọn. nítorí pé ó rinlẹ̀ sínú ọkàn tí ṣe ọwọ́ wa sì sí pé ah olùgbàgbọ́ òdùn làwọn eléyìí olú mùmínú òdodo làwọn ilé nítawọn pè ní ẹ̀sìn ni wọn so àwọn alùsùn náà ìṣesí wọn ònù aláwọ̀kọ́ ní ìṣesí wọn ni wọn ní sọ pé àwọn ní mánì ní ìsìn àwọn sì jẹ́ alùsùn náà ṣùgbọ́n ẹ wà á rí pé onísùnà ní tòótọ́ ṣùgbọ́n ẹ rápẹ̀rẹ̀ súnà kankan lára rẹ̀ rárá yẹ̀jùmáwò nà dín lọ́hìnrán wà bá àbínà bó ṣe jẹ́ pé wọ́n sọ pé alùsùn náà làwọn onígbàgbọ́ làwọn bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀mọ̀ rí àpẹẹrẹ ìgbàgbọ́ ní ara wọn ẹ máa rí wọn ẹ máa rí wọn ọmọ wọn ni bákan náà nínú àwọn àpẹẹrẹ táwọn fi dáwọn mọ̀ pé alùsùnnà òun alùjàmáà àwọn táwọn yìí òun àwọn sáré kọjá pé àwùjọ mùsùlùmí yóò máa wà papọ̀ òní máa sí tẹ́fíríkọ̀ ìpínyà láàrin àwọn sẹ́kù ìsìlámù sọ nínú ọ̀rọ̀ rẹ̀ kan gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n bá ní fúnra wa ẹni pé ó ní nǹkan kan rẹ̀ ló ní ẹ̀rí ṣùgbọ́n torí àsìkò sẹ́kù ìsìlámù tẹ̀mí ẹ̀rọ ṣùgbọ́n wọn lọ́wọ́ fẹ́ pé fàmẹ́ta tàràkà náà ṣùgbọ́n àdùnnà amára wọn lọ́wọ́ bí wọ́kọ̀ àti bẹ́ẹ̀ náà àdàdà wàtí wà lọ́dọ̀ وإذا تفرق القوم فسدوا وهلكوا وإذا اجتمعوا صلحوا وملكوا فإن الجماعة رحمة والفرقة عذاب sheikh islam sọ fún wa pé aljamaatu rahma ìmọ̀ wà papọ̀ láàrin àwọn mùsùlùmí ìkẹ́ni àánú sì ni oore sì ni ṣùgbọ́n ìmọ̀ fún àwọn adab ìyàní yóò mọ̀ fà ẹlẹ́ẹ̀kẹta nínú almalaminu ama apẹẹrẹ láti máa dá àwọn alùsùnà mà onígbé alùsùnà ó ń alùtàwásùn wal iqtidal àwọn tó ń pè ní alùsùn náà yìí àwọn tó yẹ pé ẹ̀sìn tí ó wá láti ọ̀dọ̀ ọlọ́ọ̀bá sọ̀rọ̀ tààlà tó fi lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam alwasat àdínú wasat alimọ̀tẹ́dẹ̀ òní tí wọ́n máa ṣe lẹ́sìn láàbùlù wala wala ifrat wala tafrit láàbùlù wala jafa wọ́n yé ṣe àṣejù ní ẹ̀sìn wọ́n yé sì ṣe àṣe tó. àwọn àlùsùn ni wọ́n ń ṣe àṣejù wọ́n sì ṣe àṣejù ntí ìṣẹ́sìn àwọn èèmú wọn ní ẹ̀sìn lápòjúwe ní ìsìn ẹnìkan gbáwẹ̀ ní ìsìn ẹnìkan ní ìsìn ọwọ́ pé wọn máa gbà o òun sá dúró ní òrùn yìí òun ò ní dúró ni pé ẹ̀sìn ni tí ń ṣe yìí pé fún ọlọ́pàá sọ̀rọ̀ tààlà ti ìlànà ó ní àṣejù nínú ẹ̀sìn àlìjàfà àbí àtẹ̀fúrí ó ní pé kéèyàn ó ṣe àṣe ètò níta ń pè ní ẹ̀sìn tí àwọn alùsùn náà tí ó jẹ́ ìlànà oníṣẹ́ ọ̀nà sọ̀sálà wọ́n ń tẹ̀lé táwọn ọmọ ẹ̀sìn wọn ni pé àlẹ́ àtìdá alimantajù wasat ẹ̀sìn ìwọ̀ntúnwọ̀nsì fẹ́ẹ́ pé kò sí àṣejù bẹ́ẹ̀ kò sí àṣejù bẹ́ẹ̀ tó lára àwọn ìfẹ́ tí a máa fi mọ àwọn alùsùn náà lò bákan náà ni pé alùsùnà سنة imtidadu الامتداد التاريخي alìmílà ملة الإسلام أو alùsùnà سنة أو ni ìpè àwọn gangan ni níta lè extension أو لا lè pè extension the natural extension and the true extension fún ẹ̀sìn tí ọlọ́run bá sọ̀rọ̀ tààlà sọ̀kalẹ̀ fún gbogbo àwọn yẹn pátápátá ẹ̀sìn tí anabi adam ṣe tí anabi ibrahim ṣe tí anabi musa ṣe tí anabi isa ṣe tí ó fi dórí anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ̀sìn tí àwọn wọn ń ṣe òun náà ni tí àwọn alùsùn ọ̀jẹ̀mọ́ àtẹ̀wà lórí rẹ̀ kí ni ẹ̀sìn náà ìfúrádù lọ́ọ̀sì wọn ló ta ààlà biibadati biibada òun náà ní ká sin ọlọ́ọ̀ba ní àásó pẹ̀lú ìjọsìn ó pé gbogbo ìtọ́jú ìjọsìn pátápátá ọlọ́ọ̀ba nìkan o ládùúgbò rẹ̀ kọ́ àdìdúgbò rẹ̀ kọ́ ẹlòmíì ẹlẹ́ẹ̀karùn-ún alùsùnà láàyà òrùnà ilà màkànà fábítà náà rasulillah wàsálàmù sọ̀lẹ̀ àwọn nínú àwọn tábùmọ́dé àwọn alùsùnà nímọ̀ ò ní pé wọ́n yé gbà kankan àyàfi nǹkan tó bá rinlẹ̀ láti ọ̀dọ̀ ànábì wọn Muhammad sallallahu alaihi wasallam àtàwọn ẹni ìsáájú nínú ẹ̀sìn àwọn sọ̀hábà àwọn sàbí oúnjẹ ọlọ́run bákan náà ntí ọkàn ẹ̀ nínú ntí àmẹnubà òun ni pé alùsùnà basharun àdìyún minhum siddiqun wa minhum al-usar nínú táwọn fi dá àwọn alùsùnà náà mọ̀lá àwọn mọ̀lá mi wọn òun ni pé alùsùnà basharun àdìyún èèyàn ordinary people ni wọ́n kìí ṣe pé wọ́n wá jẹ́ extraordinary pé ah, àwọn táwọn pè ní alùsùnà yìí o pé nínú pé jibril bí ìṣesí jibril ò ní ìṣesí wọn là àbí pé àwọn ànábí ọlọ́run bí ànábí bí ànábí ọlọ́run ṣe máa ṣe àbíṣesí àwọn ànábí ọlọ́run ò ní ìṣesí wọn là ìbẹ́ nú àwọn tá a pè ní alùsùn náà yìí ẹgbẹ́ pé mínímù sì dẹkùn bí Abubakar sì dé lọ́dún ọlọ́run àwọn tó yẹ pé. àṣìdìkú àwọn tó yẹ pé wọ́n gba ẹ̀sìn ọlọ́ọ̀ba ní òdodo tí wọ́n sì tán wọn bí Abubakar radiyallahu ta'ala anhu tó yẹ pé tá a bá gbé ìmánì ẹ̀sìn olóòṣùwọ̀n tá gbé ìmánì gbogbo àwọn mùsùlùmí òkú sí olóòṣùwọ̀n àjọ náà ni pé gbogbo ìgbàgbọ́ àsìkò dèémá bímọ jẹ́ àbí Muhammad sallallahu alaihi wasallam ní ìgbàgbọ́ òdodo sí tí a lọ́wọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ tí ó ń wá. ṣùgbọ́n ti jẹ́ pé Abubakar àti Umar àti Uthman àti Ali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wọn sàábẹ́ yìí inú àwọn arákùnrin alùsùnà yìí ni wọ́n bẹ́ẹ̀ náà ni pé ń bẹ náà wọ́n alùsùnà yìí ẹgbẹ́ àwọn sọ́ọ̀tì àwọn tó ń pé mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n mùsùlùmí ní tòótọ́ ṣùgbọ́n yìí máa dẹ́ṣẹ̀ bó sì jẹ́ pé ń dẹ́ṣẹ̀ bó sì jẹ́ pé ń dẹ́ṣẹ̀ yìí kò kú ònu dáírà kó máa jẹ́ àrùn súnà kò kú ònu súnà bó jẹ́ pé kò yọ kúrò nu tí ọba ti ṣe nǹkan kan kó ló yọ kúrò nu Islam bíi pé ẹni tí ń pera rẹ̀ mùsùlùmí nìsín ti ń bẹ̀bọ ẹni tí ń pera rẹ̀ mùsùlùmí nìsín ti ń wọnyàn nìsín kò sí èméjì mi pé gbogbo àwọn eléyìí wọ́n ti kó ní oṣù náà àbí ó kọ́ lára mùsùlùmí ní ìsìn nínú ọ̀sọ́ọ̀sì ó lóun wáwó sàn lọ àbọ̀ wájú gbàdúrà lọ ọ̀dàrú eléyìí ti kó ní ìsìlámù tí ó bá jẹ́ mùsùlùmí padà ó tó padà wẹ́ sí mùsùlùmí ni bẹ́ẹ̀ náà ni ẹni tó kọ́ra ẹ̀ láàbá ní ìsìn pé ọ̀hún wá sùnmọ́ lọ́dọ̀ ọlọ́run ni àbọ̀ wájú gbàdúrà ó bá bẹ̀rẹ̀ sí gbẹ́bọ àbí ń tẹyan rìn ń wo sẹ́fà àwọn èèyàn nínú àwọn nǹkan tí mo sọ̀rọ̀ di kìfìrí nìyí tò níwọ̀n bá àgbà tó wáyé pé èèyàn ọdẹsẹ̀ ni ṣùgbọ́n kì í ṣe pé ó ṣe nǹkan lọ́yọ̀ kúrò ní ìsìláàmù ó sì wà nínú dáírà inú sápò àlùsùn wà jẹ̀mọ́ra ọlọ́mọsàfi olú ọ̀rọ̀ yìí wá. ibi tí a ti dúró ní ètí agbọ́ ìkí ọlọ́wọ́ fi ṣe wá ní àǹfààní tí ọlọ́wọ́ sì ní ìbàlẹ́jọ́ tó fún àwọn tí a wù àti àwọn tí a bọ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين